Lord. Praise the living Jesus. Fún àwa tí a mọ̀ pé alẹ́ yìí Ọlọ́run yóò náwó agbára àti ọwọ́ ìyanu sínú ayé wa ẹ jẹ́ ká kí aleluya mẹ́ta o ó yá o aleluya aleluya aleluya ògo ẹ jẹ́ àlọ́ bẹ̀rẹ̀ sí ní dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore rẹ̀ àti àánú rẹ̀ lórí ayé wa Ọlọ́run tó dá wa sí tó pa wá mọ́ ọlọ́run tó ń tì wá lẹ́yìn tí òjò kójú ó tì wá àdúrà ọpẹ́ lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù ah olúwo ṣeun olúwo ṣeun olúwo ṣeun alfa wa omega wa agbórúkọ yín ga alátìlẹ́yìn wa ayìn lógo olúwa gbọ́ ọpẹ́ wa olúwa gba ẹ̀yìn wa adúbẹ́ fún ààbò adúbẹ́ fún ìpamọ́ adúbẹ́ torí pé ẹ jẹ́ kó ṣeé ṣe fún wa láti rí ọjọ́ tó gbẹ̀yìn nínú oṣù kọkànlá ọdún yìí láyọ̀ àti àlàáfíà olúwa gbọ́ ọpẹ́ wa olúwa gba ẹ̀yìn wa olúwo ṣe ọlọ́run tí ò jẹ́ arógun àkóbá ọlọ́run tí ò jẹ́ kí oṣù yóò parí wa àwa là ń parí oṣù láyọ̀ àti àlàáfíà ògo yí orúkọ yín olúwa olúwa gbọ́ ọpẹ́ wa olúwa gba ẹ̀yìn wa ọpẹ́ àti ìyìn tá a mú wá lórúkọ jésù olúwa jọ ṣe ìtẹ́wọ́gbà jésù olúwa wa àwọn gbàdúrà sọ fọlọ́run olúwa mo tún ti dé lálẹ́ yìí olúwa jẹ́ kí n ráàánú gbà tó bá ní gbogbo ibi tí mo ti kùnà níwájú ìwọ ọlọ́run olúwa pa ẹ̀ṣẹ̀ mi rẹ́ olúwa fàwọ́ ẹ̀ṣẹ̀ mi ya jẹ́ kí n rà àánú gbà olúwa fi àánú gbọ́ tèmi lálẹ́ ẹja gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù ẹnì kọ̀ọ̀kan wa lórúkọ jésù olúwa já rí àánú gbà alima sindali kapolia olúwa ṣí ilẹ̀kùn àánú fún wa bàbá jésù já rà àánú gbà tó bá ní ẹ̀ṣẹ̀ tó ń bẹ lọ́wọ́ tí ò ní jẹ́ ká dúà wó gbà olúwa jọ̀ọ́ dáríjì wá gbogbo ẹ̀ṣẹ̀ ìbínú gbogbo ẹ̀ṣẹ̀ ìjà gbogbo ẹ̀ṣẹ̀ ìrékòrò gbogbo ẹ̀ṣẹ̀ fẹ́kùfẹ́ olúwa dáríjì wá ẹ̀jẹ̀ jésù olúwa fi pa ẹ̀ṣẹ̀ wa rẹ́ ẹ̀jẹ̀ jésù olúwa fi pa ẹ̀ṣẹ̀ wa rẹ́ ẹ̀jẹ̀ jésù olúwa fi pa ẹ̀ṣẹ̀ wa rẹ́ gbogbo ìmísí ẹ̀ṣẹ̀ gbogbo orúgbọ́n ẹ̀ṣẹ̀ inú ayé wa olúwa fatu ẹ̀jẹ̀ jésù kó wẹ̀ wá jésù kristi olúwa wa a ó gbàdúrà a ó béèrè fún agbára àti ẹ̀mí àdúrà yes mo fẹ́ ká béèrè fún agbára àti ẹ̀mí àdúà so ẹ rí i pé Jésù Kristi so ó jẹ́ aládùà bó tilẹ̀ jẹ́ pé ó jẹ́ Ọlọ́run nínú ènìyàn kò fi àdúà ṣeré nínú ìwé Luke six twelve so alẹ́ yìí a fẹ́ sọ nípa agbára tó ń bẹ nínú àdúà ìṣòro agbára agbára yẹn la fẹ́ béèrè fún o gẹ́gẹ́ bá a ti mọ̀ pé à ń bẹ̀rẹ̀ àwẹ̀ wa lọ́la so tí yẹn bá sì ń gbàwẹ̀ so bí àwẹ̀ yẹn bá ti máa lọ bí abí ọjọ́ mẹ́rin àbọ̀jọ́ márùn-ún ó ṣeé ṣe kí ọ̀pọ̀lọpọ̀ aká mọ́ lè rórun sùn dáadáa so àwẹ̀ ńgbà míì kì í jẹ́ kéèyàn sùn so ó máa jẹ́ àǹfààní fún wa láti jẹ́ kéèyàn láti gbàdúrà ìṣòro òun la fẹ́ fi chájà ara wa nípa agbára tó ń bẹ nínú àdúrà ìṣòro ẹ jáwọ́ Luke six twelve Luke six twelve and thirteen Luke six. 12 and 13. So, and it came to pass in those days that he went out into a mountain to pray and continued all night in prayer to God. And when it was day, he called unto him his disciples. And, and, and of them he chose twelve, whom he also named apostles so ibi tá a kà yẹn wọ́n ní pé jésù lọ sí orí òkè lọ́sàn-án ó lọ gbàdúrà ó sì fi gbogbo òru gbàdúrà náà ẹ rí i pé lẹ́yìn ìgbà tó gbàdúrà yẹn tán kí ló ṣe wọ́n ní ó wá yan àwọn ọmọ ẹ̀yìn méjìlá so which mean pé àdúrà ìṣòro ó jẹ́ ó jẹ́ ìkan nínú ọ̀nà tí ọlọ́run lè fi bá wa sọ̀rọ̀ ká tó lè make any decision ká tó lè sọ pé ó yá mo fẹ́ ṣe nǹkan báyìí o àbí mi ní ṣe nǹkan báyìí o ó jẹ́ ọ̀nà tí ọlọ́run lè fi bá wa sọ̀rọ̀ ká tó make any decision ó wù pé ó tilẹ̀ òkìdí iṣẹ́ yẹn kó lè kéré sí tàbí kó lè tóbi sí àdúrà òṣòro ó jẹ́ àdúrà tó lágbára so ṣẹ́rí tí yóò bá máa da lágbára lórí ẹ̀ṣẹ̀ dẹ̀tí yóò bá máa da lágbára lórí àwọn àjẹ́ <laughs> àwọn ẹlẹ́mìí òkùnkùn so nípa agbára àdúrà sóòru ìyẹn fi lè borí wọn even gan bí yóò bá máa bọ́ lọ́wọ́ àwọn olè ẹ̀mí àwọn olè ẹ̀mí òru ọ̀pọ̀lọpọ̀ ìgbà tá a bá ń sùn yẹn ìgbà yẹn làwọn ń ṣiṣẹ́ o so ṣùgbọ́n gbà tá a bá fi òru gbàdúrà ó wá kubi tán fẹ́ gbà ẹ já lọ gbàdúrà àdúrà agbára tó ń bẹ nínú àdúrà sóòru àgbàdúrà olúwa wọ̀ mí lágbára àdúrà ìsóòru mi ò sọ nípa àdúrà mi ò sọ nípa àdúrà lọ́sàn-án lásán o àdúrà ìsóòru pé kéèyàn jí gbàdúrà lóru ah agbára ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹja béèrè fún agbára yẹn lálẹ́ <laughs> olúwa wọ̀ mí lágbára agbára agbára àdúrà ìṣòro olúwa jọ bà lé mi olúwa tún náà àdúrà mi dáre jẹ́ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù wò wá lágbára a béèrè fún agbára agbára láti lè máa gbàdúrà ìṣòro láti lè máa jí gbàdúrà lóru ah bàbá jésù jọ agbára yìí olúwa gbé wọ̀ wá ẹnìkọ̀ọ̀kan wa gbé agbára yìí wọ̀ wá agbára àdúrà ìṣòro tá fi di alágbára tá ò fi di alágbára láti lè bá àwọn ọlọ́run rìn agbára àdúrà ìṣòro lórúkọ jésù olúwa gbé wa wá olúwa gbé wa wá olúwa gbé wa wá olúwa gbé wa wá ọ̀wọ́n lágbára àdúrà fún wa lẹ́mí àdúrà fún wa lágbára àdúrà fún wa lẹ́mí àdúrà fún wa lágbára àdúrà fún wa lẹ́mí àdúrà fún wa lágbára àdúrà fún wa lẹ́mí àdúrà fún wa lágbára àdúrà agbára àdúrà ìṣòro olúwa jọ balẹ̀ wa yes ẹnì kọ̀ọ̀kan wa wá tún náà àdúrà wa dá àdúrà ìṣòro ẹ̀mí tí ń gbàdúrà ìṣòro olúwàjọ gbàlé wa ẹ̀mí tí ń gbàdúrà ìṣòro lórúkọ jésù olúwàjọ gbàlé wa jésù kristi olúwa wa ẹjẹ gbàdúrà yìí olúwa gbogbo ọfà ilé gbàdúrà sẹ́ni bí sàtáni ó bá múyàn tàbí bí àwọn ọ̀tá ó bá múyàn so ibi àdúrà ni wọ́n ti kọ́kọ́ mọ́ múyàn so ẹ wo samson so ìgbà tó fẹ́ bọ́ sọ́wọ́ delilah so ìgbà tó rẹ̀ so sàtáni ti tájẹ́tì ẹ̀ ìgbà tó rẹ̀ ìgbà tó wà weak ìgbà tó rẹ̀ ìgbà yẹn ló bọ́ sọ́wọ́ dìláìlà so eh, so nǹkan tí mo sọ lórí ẹ̀ ni pé bí àwọn ọ̀tá bá fẹ́ múyàn wọ́n á kọ́kọ́ dojúkọ àdúrà yàn so ìyàn á bẹ̀rẹ̀ sí ní fà sẹ́yìn bí àdúrà ẹja ẹja sọ fọ́nà tó bá dé gbogbo ọ̀fà ilé gbàdúrà tí àwọn ọ̀tá ta olúwa bá ti jáde lálẹ́ yes ọ̀fà ilé gbàdúrà ọ̀fà ọ̀fà ọ̀fà ọ̀fà kó máa rẹ nínú àdúrà ọ̀fà kíyàn máa sùn nínú àdúrà ọ̀fà ìrẹ̀wẹ̀sì nínú àdúrà olúwa ti jáde lára mi ẹjẹ́ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù gbogbo ọfà ọfà kó máa rẹ nínú àdúrà ah olúwa bọ̀ wí o lórúkọ jésù jáde jáde jáde jáde jáde ó yá jáde lára ẹnìkọ̀ọ̀kan wa olúwa ti ọfà náà jáde ọfà tí ìjẹ́ kí n lè gbàdúrà yes ọfà ọfà oorun àsojù ọfà oúnjẹ àjẹjù olúwa bọ̀ wí lára wa ó yá bá iná jáde lórúkọ jésù olúwa tí ọfà náà jáde lára wa ọfà tí ìjẹ́ kí yẹn lè gbàdúrà olúwa tí jáde ẹ̀mí àdúrà wa lórúkọ jésù olúwa bá tún dá olúwa tún iná àdúrà wa dá jésù kristi olúwa wa á tún àdúrà yẹn gbà olúwa tó bá ní gbogbo agbára tí ń pa náà ẹ̀mí mọ́ mi lára <laughs> ẹja gbélé ẹja sọ fọ́lọ́ o gbogbo agbára tí ń pa iná ẹ̀mí mọ́ mi lára olúwa bá ń lù wọ́n pa ṣe jẹ́jẹ́ mọ̀ pé ń gbà mí tí àbá kíyèsára ọ̀rọ̀ àsọjù tí yẹn bá sọ̀rọ̀ yẹn lè lo one hour lórí ọ̀rọ̀ ọ̀rọ̀ tí ọ̀rọ̀ àsọjù so ó lè paná ẹ̀mí mọ́ yẹn lára yes ọ̀rọ̀ ìgbà míì nǹkan kékeré ìjà ah ìjà ìjà ìjà lè paná ó lè paná ẹ̀mí yes ìjà ìjà bẹ́yà láàrin ọkọ àtaya ìjà bẹ́yà láàrin ẹ̀gbọ́n àtàbúrò ìjà so ó lè bí ẹ bá ní odi yíyan so ó lè paná ẹ̀mí ìyá kan ní pé anytime tó máa fẹ́ gbàdúrà òyìn ó àmọ́ yan so torí ẹ̀mí àdúrà ti lọ ẹja gbàdúrà ẹja sọ olúwa bá ń ṣẹ́gun àrékérekè sàtánì gbogbo àwọn ẹ̀mí tí ń paná àdúrà mọ́ mi lára olúwa bá ń kọlù wọn lálẹ́ kó dáná sun wọn ẹja gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù tó bá ní gbogbo agbára tí ń paná ẹ̀mí mọ́ wọn lára olúwa bá yín wí yes yes yes ẹja gbà olúwa bá ń dáná sun wọn olúwa tì wọn jáde nínú ayé mi gbogbo agbára tí ń paná ẹ̀mí tí ń paná àdúrà tí ń paná ẹ̀mí mọ́ni lára lórúkọ jésù ẹ gbiná sọnù olúwa fi náà sun wọ́n dànù màlíkàpá àìkọ́sìndálíkàpọ̀ sàfọ̀jìdíkàpọ̀lìà ẹ̀mí náà olúwa ti jáde lára wa olúwa ti jáde ti jáde gbogbo agbára tí ń paná ẹ̀mí lórúkọ jésù ìdá iná kó bẹ̀ yí dànù jésù kristi olúwa wa àwọn gbàdúrà àsọfọ́nà fọlúwa tó bá dé gbogbo ogun táwọn ọ̀tá ń fi òru jà mí gbogbo ogun tó fi òru wọnú ayé mi lọ gbogbo ẹ̀yin ogun gbogbo ẹ̀yin ogun òru olúwa bá ń wó palẹ̀ lálẹ́ yes ogun tó ogun tó wọlé láti òru wá ogun tó wọlé láti òru wá sínú ayé mi olúwa bá ń forú òní wó palẹ̀ ẹ̀mí máa ń wó ogun náà dànù olúwa wó ogun náà dànù ẹ gbàdúrà lórúkọ jésù gbogbo ẹ̀yin ogun tẹ́ fi òru wọlé wá olúwa bá yín wí bàbá jésù dáná sun ogun náà nú ayé wa yes olúwa bá ń dáná sun ogun náà gbogbo ogun tó ń yọlẹ̀ tó ń yọlẹ̀ tó ń sneaking láti òru lórúkọ jésù ogun náà olúwa jó gbẹdànà olúwa paná ogun náà olúwa paná ogun náà olúwa bá dáná sun ogun náà nú ayé wa gbogbo ogun tó fi òru wọnú ayé wa gbogbo ogun tó fi òru wọnú iṣẹ́ wa lórúkọ jésù olúwa pa ogun náà olúwa pa ogun náà run olúwa dáná sun ogun náà lórúkọ jésù bàbá jésù dáná sun ogun náà olúwa dáná sun ogun náà gbogbo gbogbo ẹ̀yin ogun tẹ́ forú wọlé wá lórúkọ jésù ẹ máa gbiná sọnà jésù kristi olúwa wá à gbàdúrà yìí à sọ fọlọ olúwa tó bá dé gbogbo nǹkan tí àwọn ọ̀tá ti kó lọ mọ́ mi lọ́wọ́ àwọn nǹkan tí wọ́n kó lọ mọ́ mi lọ́wọ́ lóru yes olúwa bá ń dá padà ah, yes àwọn nǹkan tí mo ti sọnù àwọn nǹkan tí wọ́n gbà lọ́mọ́ mi lọ́wọ́ lóru <laughs> ẹ jẹ́ àgbàdo olúwa bá ń dá padà so ẹlòmíì ó lè ó lè lálàá pé wọ́n gba wọ́n gba wọ́lẹ̀tì ń lọ so a sì máa ní ìṣòro nípa ti owó so ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́kíṣẹ́ ni àwọn ọ̀tá máa ń fi òru ṣe ẹja sọ fọ́nà olúwa tó bá ní ohun tí mo ti sọnù lóru ohun tí àwọn ọ̀tá fi agbára òkùnkùn gbà lọ́wọ́ mi lọ́wọ́ lóru olúwa bá ń fi ẹ̀jẹ̀ jésù rà padà ẹ̀jẹ̀ jésù bá ń rà padà ẹ̀jẹ̀ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù olúwa rà padà àìlímà sindalika pọ́límà sàfọ̀jìdìà àwọn nǹkan tí àwọn ọ̀tá gbà lọ́mọ wọn lọ́wọ́ lóru yes olúwa rà padà ẹ̀jẹ̀ jésù rà padà ẹ̀jẹ̀ jésù rà padà ẹ̀jẹ̀ jésù rà padà àwọn àǹfààní wa àwọn ìṣẹ́gun wa àwọn ọlá wa àwọn iyì wa ah bàbá jésù jọ olúwa fi ẹ̀jẹ̀ rẹ̀ rà padà ẹ̀jẹ̀ jésù kó ra ire wa padà gbogbo eré ayọ̀ tí àwọn ọ̀tá gbà lọ́mọ wa lọ́wọ́ lóru lórúkọ jésù kristi olúwa rà padà jésù kristi olúwa wá a gbàdúrà a sọ fọlọpọ olúwa bí oṣù yìí ṣe ń parí lọ lónìí olúwa fi oṣù yìí parí gbogbo ogun tó ń jà mí gbogbo ogun tó ń jà ayé mi tó ń jà iṣẹ́ mi olúwa fi olúwa olúwa fi olúwa bá mi ṣẹ́ ogun náà wọlé pátápátá má jẹ́ n gbé ogun wọnú oṣù tuntun ẹ jẹ́ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù bàbá bí oṣù iṣẹ́ ń parí lọ olúwa parí ogun ayé wa olúwa palẹ̀ ogun ayé wa mọ́ bá àìkọ́ sindalima sedelia olúwa palẹ̀ ogun ayé wa mọ́ olúwa palẹ̀ ogun ayé àgbà o bàbá jésù palẹ̀ ogun ayé mi mọ́ bí oṣù iṣẹ́ ń parí lọ olúwa palẹ̀ ogun ayé mi mọ́ olúwa palẹ̀ ogun tó ń jà mí mọ́ maka sedia àìkọ́ sidia àìdíyàbága dailia mesudikapolia ogun tó ń jẹ́ nìkankan wa olúwa palẹ̀ mọ́ yìí olúwa fòpin sí ogun ayé wa olúwa fòpin sí ogun ayé wa jésù kristi olúwa wa a gbàdúrà a fi oṣù december lé ọlọ́run lọ́wọ́ ẹ̀já sọ fọ́nà olúwa bá ń fi ẹ̀jẹ̀ rẹ ra oṣù náà fún mi yes ẹ̀jẹ̀ jésù olúwa fi ra oṣù december fún mi tó bá ní gbogbo ewu tó ń bẹ mí bẹ̀ ẹ̀jẹ̀ jésù wẹ ewu náà dànù ẹ̀jẹ̀ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù olúwa bá fi ẹ̀jẹ̀ jésù ra oṣù december fún wa tó bá ní gbogbo ewu tó ń bẹ ní oṣù náà olúwa fi ẹ̀jẹ̀ rẹ parẹ́ gbogbo ọjọ́ ibi tó ń bẹ ní oṣù december ẹ̀jẹ̀ jésù kó parẹ́ ẹ̀jẹ̀ jésù kó yí ìdànà alima sindalika polima sọfọjidia bàbá jésù fi ẹ̀jẹ̀ rẹ ra oṣù december fún wa mọ̀jà ní ìbànújẹ́ nínú oṣù december mọ̀jà ní ìbànújẹ́ nínú oṣù december jésù kristi olúwa wá a ó gbàdúrà sọ fọlọ olúwa gbogbo ire mi tó ń bẹ nínú oṣù náà olúwa kò lé mi lọ́wọ́ àwọn ìṣẹ́gun mi àwọn àǹfààní mi èyí tó ń bẹ nínú oṣù december lórúkọ jésù olúwa tó tẹ̀ mí lọ́wọ́ lálẹ́ ẹjẹ́ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù gbogbo ire wa gbogbo àǹfààní wa èyí tó ń bẹ nínú oṣù december olúwa kò lé wa lọ́wọ́ ògo wa kò lé wa lọ́wọ́ ìṣẹ́gun wa kò lé wa lọ́wọ́ ire ayọ̀ wa olúwa gbà fún wa àìkọ́ máa sọ fún jíríkà pọ́lìà nínú oṣù náà mọ̀jà dààmú nínú oṣù náà jésù olúwa wa á gbọ̀wọ́ lé orí wa á sọ fún olúwa bá ń fi ọ olúwa olúwa olúwa fi ìyanu tó ga olúwa fi bẹ̀mí wò nínú oṣù december ìyanu tó ga ètí màá fi máa rántí oṣù náà fún rere olúwa fi bí ayé mi wẹ̀ jẹ́ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù ọlọ́run tó pọ̀ ní bàjẹ́ agbára ìyanu tó ga jésù oníṣẹ́ ìyanu ìyanu tó ga olúwa fi bẹ̀ wá wò nínú oṣù December. ìyanu tó ga ètà fi máa tá a fi máa rántí oṣù yìí oṣù dìsẹ́mbà i consider olúwa jọ olúwa fi ìyanu bẹ̀ wá wò jésù olúwa wá ẹja sọ fọlọ́pọ̀ olúwa nínú oṣù dìsẹ́mbà gbogbo ọ̀nà mi olúwa jọ máa là ọ̀nà mọ́jọ dí mọ́ mi ẹ jẹ́ gbàdúrà lórúkọ Jésù lórúkọ Jésù lórúkọ Jésù bàbá nínú oṣù dìsẹ́mbà ọ̀nà mọ́jọ dí mọ́ ayé wa ọ̀nà mọ́jọ dí mọ́ iṣẹ́ wa ọ̀nà mọ́jọ dí mọ́ ìdílé wa ọ̀nà wa kó máa là olúwa fi oṣù náà la gbogbo ọ̀nà ayọ̀ wa ah, olúwa la ọ̀nà eré wa olúwa la ọ̀nà ìgbédìde wa olúwa jó là ọ̀nà ìtẹ̀síwájú wa olúwa jó là àìkọ́síndálímà sẹ́fọ̀ judea ọ̀nà wa kó là ọ̀nà wa kó là ọ̀nà wa kó là jésù olúwa wa ẹ̀já gba ọkàn ẹ̀sìn ká tó lọ gbàdúrà lé ẹ̀já sọ fọlọ́ bolúwa agbára tí máa fi lè ṣe ìfẹ́ rẹ nínú oṣù dìsẹ́mbà olúwa gbé wọ̀ mí agbára tí máa fi bọ́ ọrìn yes èmi náà fẹ́ bọ́ ọrìn gẹ́gẹ́ bí enoch agbára náà olúwa gbé wọ̀ mí ẹ̀já gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù bàbá a fún agbára agbára tá a fi bọ́ ọ̀rìn pẹ̀lú òtítọ́ agbára tá a fi bọ́ ọ̀rìn pẹ̀lú ìwà mímọ́ olúwa gbé wọ̀ wá gẹ́gẹ́ bí iná kìí ṣe bá ìwọ ọlọ́run rìn afẹ́ bọ́ọ̀rìn àìlímọ̀ síndálíkà pólímọ̀ sáfọ̀ jùdíà bàbá jésù wọ̀ wá lágbára agbára tá a fi bọ́ọ̀rìn olúwa gbé wọ̀ wá jésù kristi olúwa wá jésù olúwa wá ẹja gbèrè ẹja gbèrè fún ẹ̀mí mọ́ olúwa tí màá sì lọ́mọ sùn lálẹ́ wọ̀ lágbára ẹ̀mí mọ́ gbé wọ̀ olúwa dáná agbára yí mi ká ẹ jẹ́ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù a máa a bèrè fún agbára ẹ̀mí mọ́ iná ẹ̀mí máa jẹ́ wọnú wa lọ ẹ̀mí máa bí wa wọ̀ bàbá jésù bí wa wọ̀ ẹ̀mí máa bí wa wọ̀ ẹ̀mí máa bí wa wọ̀ ẹ̀mí máa bí wa wọ̀ ẹja máa bèrè ẹja máa bèrè ẹ̀mí máa ti agbára rẹ̀ ẹ̀mí máa ti ẹ̀bùn rẹ̀ olúwa fi kúnnù mi alima sindika polia mo ń fẹ́ àwọn ẹ̀bùn ẹ̀mí mọ́ olúwa dàlú mi yes yes yes yes olúwa wọ̀ mí lágbára ẹ̀mí máa kó kúnnù ọkàn ẹnì kọ̀ọ̀kan wa ẹ̀mí mọ́ kó sọ wá dá lágbára lórí èṣù lórí ẹ̀ṣẹ̀ lórí òkùnkùn olúwa sọ wá dá lágbára ẹ̀mí mọ́ gbé wa wọ̀ jésù kristi olúwa wá. Hey.